matila kẹyẹrẹ yìí ọdẹ dọgba kúlú bá ń lo kéwú dá òun torí bá a bá bọ́jú tá a bọ́ fún àtúntà parí rẹ̀ tí mo rí bá mo rí bá a bá bá ah, ah, ọdẹ <laughs> ọdẹ eh, ọwọ́ ọ̀dẹ bí. ọwọ́ ọ̀dẹ hmm? ọwọ́ ọ̀dẹ rárá bí tí wù ti mọ èjò ti wọlé ní jù àmọ́ gbàgbọ́ wàlé asán. ta ìwálé asán àbí ńlá àrùn tí ń sogún jì ní sọ̀tọ̀ ohun tí ń sábóyadé gbogbo ọlọ́ya ní í ṣe. Hmm. Ah. èmi olówó ọdẹ àfikàpọ̀tẹ̀ wọn àdẹgbò títí gbò fún mi dé mo dẹjù títí wọn pàtó ẹdùn ṣé kí ni ìṣẹ̀lẹ̀ rí irọ́ kọ́ lọ́rọ̀ rẹ ọ̀rọ̀ rẹ rọ́ kúkọ́ òdodo ọ̀rọ̀ kan lélẹ̀ ni ṣùgbọ́n o àtúnṣe báyìí lọ́rọ̀ kan. àlàyé ìdí kò tí ì tọrùn là wá o ó dàbí ẹni pé ẹni kan dàbò. ara àbòrè. ẹ kọ́ àlejò mi o. lọ́bẹ̀ tó bá gbéṣẹ̀ kan bẹ́ẹ̀ o ibi ẹ bá ṣe ewúrẹ́ mọ́lẹ̀ ewúrẹ́ sún sí ibi aṣọ àgùntàn mọ́lẹ̀ àgùntàn sún sí rẹ̀kùrẹ̀kù onígbà kọ́kọ́já ojú ọ̀nà ọ̀ya mú díẹ̀ lélẹ̀ jókòó bẹ́ẹ̀. ó wọ́n fi kú ṣèbàjẹ́ àdígbòdígbò ń tẹ́ gbé àtọ̀rẹ̀ tọ́jà ń tẹ́ ya igbó àgbóhùn náà bá gbóyè lé bàbá rẹ̀ rìnrìn wọ́gbó àdógbòsìsì ní tèsìsì bẹ́ẹ̀ ni ọ̀ya mọ̀gbọ̀n àsùndáwọ́ dáṣẹ́ ń tọ̀ gẹ̀dẹ̀ àsùndáwọ́ dáṣẹ́ ń tọ̀ tuntun gígèrè bá wọ bẹ́ẹ̀ ní fígbó mi má gbọ̀n. ẹ má tara yín jẹ ẹ má fọgùn dẹ́hùn o sẹ́rí mi tẹ̀ ń wò wájú yìí adúlójú ló kọ mi bẹ́ẹ̀ ni èdè òbúrò ni mí ọmọ ẹkùn ààyè mi lọ́mọ ajíjáwó gbogbo sọ ló kọ abẹ́ni ni mí ọmọ odùtá ìbínú dá eré mọ wá sí wọn bá tìjà wá ẹ̀ẹ́dún náà ọmọ mi ṣé bẹ́ẹ̀ ṣe rẹ̀ ràn pa sódùmọ́ inú torí àìrẹ́ran pa yín òun ló gbé mi wá ọ̀yá ẹ̀sùn mọ̀ mi ẹ̀sùn mọ̀ mi. bó ti rí nù bọ́ba ti dé ẹ múra kó lè. kákáká làárọ̀ fàdí tí ẹ̀jà fómi mi rárá yín. ó dùn mọ́ sáà. kejìdínlógún àwọn bàbá yín bí wọ́n bá kẹ̀sán ilé wọn kẹ̀sán òde ọmọ akábá owó rẹ mọ́ arọ̀ni ogun lótù Ifẹ̀ odùmọ̀sà ìyá mi ò mà kú ọgbọ́n bàbá tí mo ní ò mà kú ìmọ̀ràn. ọ̀rọ̀ ìmọ̀ ìjọra wọn bọ̀ tàbí ọ̀rọ̀ tàbí lójú sọ tó lọ́kùnrin kan bẹ tí ń dà láàmú kọkùnrin òní òjì arẹ́ran pa páàsì lè rẹ́ran pa. irọ́ lọ́pàá o èmi àfolúọdẹ tí ògbólógbó ní mi mọ́wọ́ tí kàkájá tí mo ní mo ṣe oògùn tí mo ṣe ọ̀tá mi mo ṣe olé ọ̀tá mi dahoro ọ̀sọ̀ kankan ṣoṣo pọ̀ lọ̀tẹ̀ mẹ́fà papọ̀ ní ọlọ́pàá o ọmọ ìṣòwò wájú à ń bọ̀ wọ́n fi yé wípé má ṣe ilé ayé ní gbé bí yẹn bá ti ṣe ó dòdì ọ̀run. afẹ́fẹ́ rẹ̀ làwọn ilé ayé ẹ̀fúùfù lẹ̀lẹ́ àwọn òde ọ̀run ó yá gbágbá ń lọ ẹnu fọ́ọ́lẹ̀ kó dègún ẹni roná ni ó máa jẹ́ ládọ́gba ọba àtàtà tí ń kígbẹ̀rìn lójú ọ̀nà àwọ̀ná ni wọ́n ọmọ olúfẹ̀ lábínlólú ọmọ eléwé ládọ́gba ọmọ láláso díẹ̀ ẹgbẹ̀je ọmọ làláso díẹ̀ ẹgbẹ̀fà. gbogbo ẹ tiẹ̀ dúró mọ́ mi lójú mi n ò mọ bí a ń yà sí. ẹ má tọ́nà jáde. àdó ìwọ ọ̀wọ̀ àbí ìwọ ọ̀wọ̀. n ò mọ̀ rí wọ̀wọ̀ mọ́ àgà. ó yé mi o ibi mo gbé gbẹ ní egbére lọ́jọ́ sí ibẹ̀ ni wọ́n ò bọ̀ sí o. bó bá rí bẹ́ẹ̀. ọ̀sìn o. ní igbá ahun táhun ní ṣe ìkarahun ìgbín tìgbín ní ṣe ìpẹ́ ọ̀rẹ́ tòrẹ̀ ní ṣe adíbá fún akitì tí ó máa jókòó àkàtà erin fẹ́ gbà kàtà lọ́wọ́ akitì kò rákàtà gbà ẹ̀fọn fẹ́ gbà kàtà lọ́wọ́ akitì kò rákàtà gbà ẹnìkan kì í gbalẹ̀ bàbá ọmọ lọ́wọ́ ọmọ torí pé a kì í gbà kàtà lọ́wọ́ akitì ilẹ̀ tí mo dé yìí ilẹ̀ mi ní ẹnìkan ò lè gbà ifá ní ọ̀wọ́n owó ńlá náwó kínkín ọ̀wọ́n omi là á lẹ́sùn ọ̀wọ́n oúnjẹ là á pè níyàn adífáfóun yóò wọ́n ọmọọba lọ́jà àjòyí tẹ́sán pé ọjà rẹ̀ ò ní kùtà ẹ sáré ẹ wá rajà àtàgbà ní sáré rọjò yìí wọ́n ẹ sáré ẹ wá rajà ọmọọba ọ̀gbẹ̀rì tẹ́ tẹ́ pankẹ́rẹ́ tí ń bẹ ifá ifá ní ihò ruru ń tọ lọ́sẹ̀ ṣègèdè gbèrò odù mọ́sàwá o ihò ruru ń tọ lọ́sẹ̀. ihò ruru ń tọ lọ́sẹ̀ ṣègèdè gbèrò odù mọ́sàwá o ihò ruru ń tọ lọ́sẹ̀. ará mẹ́rẹ̀ tẹ́lu mọ́ yín o ẹ wá bá mi tẹ̀lú dó. ihò ruru ń tọ lọ́sẹ̀ gbèrò odù mọ́sàwá o yóò rúru tọlọ́ṣẹ́. èrò ìkọ́ àwùsí mo pè ẹ wá bá mi tẹ̀lú dó. yóò rúru tọlọ́ṣẹ́ ṣègèdè gbére odùmọ̀ṣà wá o yóò rúru tọlọ́ṣẹ́. ìdòrò mà wúṣẹ̀ mo pè ẹ wá bá mi tẹ̀lú dó. yóò rúru tọlọ́ṣẹ́ ṣègèdè gbére odùmọ̀ṣà wá o yóò rúru tọlọ́ṣẹ́. ìkọ́ àwùsí mo pè ẹ wá bá mi tẹ̀lú dó. yóò rúru tọlọ́ṣẹ́ ṣègèdè gbèrò olùmọ̀ṣàwá o bí òrùrù tọ́ lọ́ṣẹ́. awòrò ewé tá à ń sọ̀rọ̀ rẹ̀ nígboro lọ fún un. kàbíyèsí ẹlẹ́kẹ̀rú lẹ́wọ̀n ìwé ọ̀dọ́dọ́. Ah. ṣé àbí ká jájẹ́ lọ́wọ́. Ah, bàbá ẹ̀jọ́ ramọ́sọ́ láti ẹ̀jẹ̀ jẹ́ mẹ́ o eh. <laughs> ìwé ọ̀dọ́dọ́ <laughs> ìwé ọ̀dọ́dọ́ láàrí ẹnìkan rẹ ni ti jà eh. ah. àfijẹ́ bá tó fẹ́ rìnrìn àjò. má jà rìnrìn àjò ẹ̀yin ẹ̀yin ẹ sọ ẹ sọ fáwọn èèyàn kí wọn ó ṣíra ńlẹ̀ ilé tó tá a fẹ́ tẹ̀dó sínú là ń wò lọ́ọ̀kan yìí. ó yá ẹ sọ fún ẹ jẹ́ ká máa lọ.

ẹ wo àti kékeré àtàgbàgbà nu yín bí ẹkún bí ẹkún ní í ṣe gbére bí ẹ̀fọ́ bí ẹ̀fọ́ ní í ṣàparò bẹ́ẹ̀ ni bí orun bí orun ní í ṣàṣẹ ó yẹ máa sùn bẹ́ẹ̀ ni. Ah, ẹ máa sùn ẹ máa sùn ẹ máa sùn oorun o kàbíyèsí. bẹ́ẹ̀ mo sọ. ẹ máa mú kéke. n ah, ò lè bẹ́ẹ̀ mú kéke. Ah. torí wípé ntọ́ bá ti ṣe ntẹ́nìkan ò sí rí ojú rí orí ntẹ́nìkan ò rí rí bẹ́ẹ̀ ni ó dùn mọ́ ṣàbí kí ló kọ tiẹ̀. Ah, ta ló wá sí àyín tó tẹ́lẹ̀ dè wá tó wá pòkọ ìbànújẹ́ fún yín nípa wa. <laughs> bẹ́ẹ̀ ni o àdógbòsì sí ń tẹ̀síṣí o àdógbòsì sí ń tẹ̀síṣí bẹ́ẹ̀ ni ojúmọ́ kì í mọ́ sìgàsìgà ọmọgbọ̀n ẹgbẹ́ sisi ẹgbẹ́ sisi ẹgbẹ́ sisi ń ti sàgàsìgà ojúmọ́ kì í mọ́ sìgàsìgà ọmọgbọ̀n. ọ̀yà mọ̀ ọ́ ẹ̀jẹ̀ náà mo ní ẹ̀jẹ̀. Ewo! Ewo! ewọ ewọ àdán olórí adé ìgbín ọlọ́rọ̀ èjìgbà ìlẹ̀kẹ̀ ó dífádàdé borí tí ṣe yèyí àdán tó gbára ọlọ́mọ sórí igi òun làfòmọ́ àfòmọ́ O légbò orí igi làfòmọ́ gbé ǹjẹ́ àfòmọ́ lẹ́gbọ̀n rìrì yìí o kó o ò lágbo ara. máa gbọ̀n. ọ̀run mi lánìí jẹ́ ọ̀rọ̀ yìí di kàkàǹgbàsà mo ló do ní igikígi ifá ni igikígi kì í bá àsúnrín forí gbórí ẹyin adìẹ kì í darí sòkúta ìgbín kì í darí sọyọ iná kì í darí somi ọ̀wọ́ kókó la fi wọ́gi ọ̀wọ́ mọ̀lẹ̀ la fi wọ òrìṣà àfin ni mí n kì í ṣẹni àgbá lójú arọ ni mí n kì í ṣẹni adì lókun ara àrà òrìṣà ni mí n kì í ṣẹni adì pa ẹjọ́ lọ́wọ́ mi ó lọ. akíndọ̀nà dá o akíndọ̀nà fọ̀hún òbí yẹn jákun bó lè dìjà kó dìjà ìkàlùkù balẹ̀ bàbá tó dúró lójú bá fún ajito kínní ẹjọ́ tó máa jókòó ọ̀rùn mi làkínní lọ sẹ́yìn ó nítorí àwọn ẹlẹ́yẹ ni kópa àlọ́ ló mọ gbèlú agilidi ní sáwọn wọn ní àwọn oníṣàwọ̀ àwọn lẹ́dẹ̀rẹ̀ àfọ̀rọ̀mọ̀jẹ̀ ló bíbú ta tó sara lómúlòmù lómú adéáfún lápàdé níjọ́ tí ń sawọ́ ọ̀rọ̀ kí òre lápàdé èdìdì ìwọ wọn. Ah! ẹdọ́lá ìbúra ti ń bọ̀ náà. ẹ gbọ́n tí olúwa mi wí ó ní ta ni mo ti jáwọ́ tẹ́ ò lọ́rùn. Ah, ara rìn mí gẹ́nẹ́gẹ́nẹ́ gbágbá ara rìn mí gẹ́nẹ́gẹ́nẹ́ sọ̀rọ̀ dayọ̀ ìrìn arìn làákóni bá a bá wẹ̀wù yàtá arìnrìn ìṣẹ́wọ̀ dú ojúkójú ni wọ́n fi ń wo ni ǹjẹ́ igbákígbá ni wọ́n fi ń fúnni lómi mu adíbá fún àjòjì gbòdògbò èyí tí ń rinlẹ̀ ọ̀làbò dúwá àjòjì gbòdògbò ó bá wálẹ̀ yóò wá ṣe rere àjòjì gbòdògbò. Ọ̀rúnmìlà bára pẹ̀tù akọni lọ́rọ̀ bí iye kan ni. Hmm. ọ̀dọ́ owó àwo kóró ààbò àwo òkè dèrò owó ṣe ń dá baba aláwo tó bẹ́ẹ̀ làbó rẹ̀ ń bò ó tó adífá fún tí wọ́n fa àlejò ìtìjú mẹ́fà wọlé wá fún baba hmm, bára kutu ifá ní kí n kí n o ní kí n ṣe ń pẹ̀lẹ́ ifá ọ̀run yìí wa bẹ́ẹ̀ ni torí yé wa ńlá kan nínú wa ìpẹ́ Ifá wá sọ̀rọ̀ Ifá lẹ́ni àpọ́nlé ni ẹni yìí ní pẹ̀lú Ifá ni gbogbo wa sì gbọ́dọ̀ pọ́nlé torí ẹni náà ni ọmọ dà gẹ́gẹ́ bí olórí fún wa Ifá tó wá ń jẹ́ òye wa pé ẹni ìtìjú ni a sì gbọ́dọ̀ tìjú rẹ̀ bẹ́ẹ̀ ni. Ah, eh, Ifá ti ń tẹnu mọ́rọ̀ àgbàlejò àgbàlejò láti bí ọ̀rọ̀ bíi mẹ́fà sẹ́yìn sálejò ọ̀hún ò tí ì tó dé ni igbó gan lẹni òun ò dé gan ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ ọ̀run. ṣé ẹ rí fàtẹ̀wò ìpè ìparọ́ ọ̀pẹ̀lẹ̀ sí ìṣèkì ọ̀gángan ọ̀nà bẹ́ẹ̀ lálákì ń sọ ntí fájú ó yé wa náà ni pé kò ní pẹ́ mọ́ ẹ̀jẹ̀ àfojúsọ́nà ibi ayọ̀ ló sì já sí. ọjà ọjà ibi ayọ̀ àbí kó sátìgbà wa nínú àlàáfíà ara kẹ́nìkan kan mọ́ wà nígbè kan ẹ̀sán ẹni tó ṣe kókó tẹ́ ẹ sọ ń bẹ̀ náà sí pé ẹni bẹ́ẹ̀ ni ń bá ti dé àmọ́ ẹni sọ ni pé orí òjò ló ń wà. ta ni yín dẹ̀. ẹ ti yín di kàbíyèsí ń bí wọ́n ní ta ní ibo ti wá. sí hmm. ìsìn bá ń lò fún mi bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ fa ni o torí fẹ́ ìkúrọ̀ pẹ̀lẹ́ ṣèké ọ̀gángan ọ̀nà lálákìsì sọ. àbíyèsí o àbíyèsí o àbíyèsí o àbíyèsí o àbíyèsí o àbíyèsí o àbíyèsí o. ẹ sira ẹ sira ẹ sira. àti ẹnìkẹta wá sì ń jẹ́ olówó olówó òun wá dá àwọn akọni méjì tí ń rìn inú afẹ́fẹ́ ilẹ̀ ń wò tójú wa tó lé tójú wa tó kù. ẹ wá kí wọn ẹ wá kí wọn ẹ wá kí kárọ̀ lè fún wọn. fún wọn ẹ̀kari o ẹ̀kari yẹn sórí ire o ẹ̀kari ẹ̀yin olórí mo kí yín o mo kí gbogbo ẹ̀yin olórí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ọwọ́ adá abẹ́yì ọ̀dà abẹ́yì inú mi ló ayọ̀ mi kú ẹ wá ká lọ ẹ jájọ máa lọ nǹkan bẹ́ẹ̀ lẹ́nu nǹkan àlejò yín. ṣé ká máa lọ àdúgbò.